ẹlú Baba. mo ti rí rí sìn ó fẹ́ wọnú red cap wọn báyìí. kí n tún mú one fifty thousand wá mo kàn fẹ́ fi ṣe shopping ọ̀sẹ̀ tí n ṣàbà ti sẹ́ǹdẹ̀ kò sí problem àbí. ọmọ díẹ̀ ni kò fọ́ báyìí tẹ́lẹ̀. ìgbà tó ọmọ ètò fún lóyún gbogbo yẹn wà lọ títù ọmọ tí ń láìkí mi padà náà. bó ṣe kọ tiẹ̀ nìyẹn. ọdún mi kò sí kan tó ṣe yín náà ẹ̀rọ kí ni tẹ̀lé kú èèyàn kan girlfriend oní girlfriend kò yé mi. ọ̀rẹ́ ẹ̀ ṣé wọ́n ní girlfriend ni because mi ò rí wọn pẹ̀lú obìnrin rí. èwo náà rẹ̀ ni. Ah, Martini of course ṣé wọn ò lè ṣe é ni pé mi ń ṣe ẹni tó láìpẹ́ mi ìdẹ lápọn ẹni tí n bá ń fẹ́ báyìí ló mọ̀ ń fẹ́. ó máa bàjẹ́ fún sílé kí ah, ah. ah, sọ pé mi ò fẹ́ ṣe pé ní kò ní dáa fún tó bá wà. ẹ wo ẹ kò ń wò mí báyìí ni o bí mo ṣe wà yìí mo lo pampers. irọ́ ló bá o èmi lejú o èmi ò kí anybody o èmi ò bá àwọn ọ̀rẹ́ òun ṣeré o in fact èmi ò mọ̀ ọ́n dáadáa. no no no no wait wait slow down slow down um, talking about morning like you and I did we like I. What's this? Give me now, Martini, Martini. What all this now? What's this? Eh? Martini, why are you doing this now? and today of all days alálejò why are you doing this. ah mo lè bóyá irun torí Ọlọ́run. ah. ó yẹ kí n máa bá wọn sọ̀rọ̀ o. hello children. ẹ ẹ kẹ́ ẹ lè. báwo ló ṣe jẹ́ sí i. báwo ló ṣe jẹ́ àbí ẹ lọ́nu sọ̀rọ̀. excuse me ma. wọ́n rí ẹ wọ́n rí ẹ kí ni ẹ. ṣé ẹ ní jésù tó fi mà. mo mọ̀ kọ́nu wọn lóòótọ́ one of them mo mọ̀ ó bẹ̀rẹ̀ pé kó wá bí kó wa fa bọ́ kó gbá compound kó fọṣọ kó ṣe lọ́dún ẹ̀yin mélòó ẹ̀yin mélòó èmi. agbẹ̀sán eh? kí ló fẹ́ ṣe kọ́. adìyẹ bá dà mí lókun eh? mi ò ní pa lásán máa fọ ò ah! ah! ní pa. give your love to judge.